سورة القلم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة القلم آية رابع وأربعين إلى اثنين wa hamsini chapter 69 verse 44 to 52 أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مقزوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه وجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين أعوذ بالله أستغفر الله samiul alim ọba olùgbọ́rọ̀ ọba onímímọ̀ mina shaitonir rajim kò lọ́dọ̀ àṣetánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni ìparun ẹni ìṣẹ́bílé ẹni ìjùlókò bisimilahi rahman rahim àwọn abẹ́rẹ́ lórúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣọkẹ́ ọ̀run fajarni ọlọ́run ní ìwà nábì muhammad sallallahu alaihi fi mí sílẹ̀ fajarni dá mi dá wọn fèmi àti wọn lẹ̀ wa man yukadhibu bi azal hadith àti ẹnikẹ́ni àbí ẹnikẹ́ni yukadhibu bi azal hadith tó bá já ọ̀rọ̀ èmi ọlọ́run ọba yìí nírọ́ ti ṣe alukurani àbí ọ̀rọ̀ àròsọ kan rẹ̀ ó wá ní ọ̀rọ̀ ọlọ́run àbófin takò ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ dá mi dá wọn ìdájọ́ wọn ọwọ́ ìbẹ́ ọlọ́run ọba ló wà ẹ̀san iṣẹ́ aburú tí wọ́n ṣe nípa pé wọ́n tako ọ̀rọ̀ ìbẹ́ ọlọ́run ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ ìbẹ́ ọlọ́run. sanastadori juhum ọlọ́run ní mò ń bọ̀ wá gbá wọn mú láti jẹ wọ́n ní ìyà mina haithu la yẹ̀rẹ̀ lẹ́mọ̀ọ́nà ní ààyè tí wọn ò lérò ni màá ti gbá wọn mú láti jẹ wọ́n níyà àti ìgbà tí wọn ò fọkàn sí ni màá jẹ wọ́n níyà. sanastadrijuhum màá máa tì wọ́n lọ́gbọ̀ngbọ̀n díẹ̀díẹ̀ mina haythu la ya'lamun lọ síbi ààyè tí wọn mọ̀ wípé ìyà làwọn bá pàdé ńbẹ̀ wàhùn lè lẹ́hùn ọlọ́ni mò ń lọ́ra fún wọn ni wàhùn lè lẹ́hùn mo dẹ wọ́n lẹ́kẹ̀ ni kí wọ́n lè di ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ kí wọ́n lè di ẹrù ẹ̀ṣẹ̀ wọn láti pé mi ò ní kánjú pa wọ́n gbogbo tí mo kọ lé wọn lórí dáadáa láyé màá jẹ́ kó máa tẹ̀ wọ́n lọ́wọ́ tí wọn ò fi ní fura wípé ìyà ń bẹ ńlẹ̀ fáwọn wọ́n máa kọtọ lọ́hùn lórí ìkọtọ lọ́hùn ọba wọn nígbà tí àkókò tá a kọ owó sí fún wọn bá tó á fún wọn lówó àkókò tá a kọ ọmọ sí fún wọn tó bá tó á fún wọn lọ́mọ gbogbo dúkìá ayé tá a kọ pé wọn ò ní á jẹ́ kí wọn ò ní a níkanjú pa wọn kí wọn lè bá a di ẹrù ẹ̀ṣẹ̀ wọn ní àdìpé Ọlọ́run ní gbogbo tí mò ń fún wọn yìí lórí pé wọ́n kọ tèmi Ọlọ́run yìí wọ́n ní ète èmi Ọlọ́run ọba nìyí ẹnà kéyìdì ẹ̀rí dájúdájú ètè ẹ̀bí ọlọ́run màtíìnọ̀n ètè tó yí ni tó yi ni tó lé ni tẹ́nìkan lè jà Allahu Akbar. amtasi aluhum ajuron ọlọ́ni ìwà anabi Muhammad sallallahu alayhi wa sallam àbò ń béèrè kan Amtase aluhum àbò ń béèrè owó ọ̀yà kan lọ́wọ́ wọn fáwọn mímọgòrọmi tó fi wá jẹ́ pé àwọn wọ̀nyí mímọgòrọmi wọ́n padà wá di ajigbèsè látara owó tó ń béèrè lọ́wọ́ wọn mọ̀tọ́pọ̀lùnà tí ẹrù gbèsè náà wá wọ̀ wọ́n lọ́rùn bóyá ló fà á ni wọ́n fi ń sáǹbì àti gbọ́ọ̀rọ̀ lóhùn bẹ́ẹ̀ sì ni ìwọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó béèrè owó ọ̀yà kankan lọ́wọ́ wọn ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti ń retí ẹ̀san tiẹ̀ Ama àìndẹ́hùn lọ́gọ́ ìbò ọlọ́ni àbí ń bẹ lọ́dọ̀ àwọn tá a wí ní àlọ́gọ́ ìbò ìmọ̀ ìkọ̀kọ̀ tí ń ṣe láwọ̀hìn mahafuzi ṣé wọ́n rí náà ríra òhìn mahafuzi fáwọn tó wá jẹ́ pé àwọn wọ̀nyí yakutubuna ibẹ̀ ni wọ́n ti lọ ń kọ́ jáde àwọn ìdájọ́ tí wọ́n mú wá tí ọjọ́ tọ́lọ́wọ́n ọba wọ̀nyí fasbir wa nabi muhammad sallallahu alaihi wa sallam lọ ní sùúrù lọ ní faradà li hukmi rabbika de ìdájọ́ olúwa ọlọ́wọ́n ọba rẹ̀ lórí àwọn tá a wí mọ́ni kí n kánjú pa wọ́n ìwọ ní sùúrù ní faradà ìwọ sá máa bá wàásì tiẹ̀ lọ wala takun má máa bẹ̀ wala takun má dàbí wala takun ka sahibil huti má ṣe dàbí anabi Yunus sọ́ọ́hí belahuti ẹni tá a ní kẹjà ó gbé mi. ìtìnádà ọlọ́ni anabi yunus aleyhisalaatu wasala ó jẹ́ ẹnìkan tó lè bínú àwọn ìlú tá a rán sí orílẹ̀-èdè tá a rán sí àwọn èèyàn tá a rán sí kò tí ì ṣe wàásù fún ìgbà pípẹ́ tí fi ń tọrọ ìparun fún wọn látara pé wọn ò tẹ̀lé lórí tí ń bá wọn sọ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ inú rẹ̀ ti ru ìbínú ti gbé ní oníkọ́lọ́wọ́n bá pa wọ́n tọmọtọmọ táyátáyá àti gbogbo nǹkan ní wọn kọ́lọ́wọ́n pa wọ́n òun tó tún wá tọrọ ìparun fún wọn òun náà tún wá dúró ọlọ́run ò tí ì sọ pé kó kúrò nílùú ó ti kúrò ńbẹ̀ ó ti bínú kúrò ńbẹ̀ ó fi iṣẹ́ tọ́lọ́wọ́n bá ràn ó fi ilẹ̀ látara ìbínú látara ìrònú látara pé ó já sí onínú fùfù ọlọ́run ní wa anabi muhammad sallallahu wasallam wọ́n má ṣe dàbí tiẹ̀ o ìtìnáàdà ìgbà tó wá sá kúrò nílùú ibi tá a rán sí lẹ́yìn ìgbà tó ti tọrọ ìparun fáwọn tá a wí wàhùwà màkàzúmọ̀nù torí pé iná ń bì ó kún fún ìbínú ń gbàná ìgbà tó wá sá lọ ó sá lọ sínú ọkọ̀ ojú omi ní ọ̀nà jíjì ó wá ń rò pé bóyá òun ti bọ́ lọ́wọ́ ọlọ́run tó rò náà mọ̀ pé òun ti ṣàbòsí lórí wípé òun ń bínú òun ń kánjú tọrọ ìparun fáwọn èèyàn wọ̀nyẹn òun tún wá dúró òun kọ iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán òun kọ sílẹ̀ ìgbà tó wá dénú ọkọ̀ ojú omi ọlọ́run wá darí ìyà sórí ọkọ̀ ojú omi ó wá padà wá já wípé anabi Yunus aleyhisalaam àti wọ́sẹ̀ra ó padà di ẹni tá a jù sínú omi tẹ́já gbé mì. torí pé ìgbà tó wà nínú ọkọ̀ ojú omi yẹn ọlọ́run da ìgbì ó da sójú agbami ọkọ̀ ojú omi tó sì wà ńbẹ̀ yìí òun kó ẹrù tó ní agbára bó ṣe wá wọnú ọkọ̀ ojú omi látara pé ó ti rin ìrìn tó ọ̀nà tó jìn ó ti sáré ó rin ìrìn ọ̀nà tó jìn ìrìn àjò ibi tó ti kúrò sí ibi tó ti lọ wọ ọkọ̀ ojú omi ọ̀nà náà jìn ó dénú ọkọ̀ báyìí ó sùn lọ ni gbogbo bí ìjì ṣe ń gbé ọkọ̀ ojú omi yẹn òun ọmọ kankan àwọn tí wọ́n ń wa ọkọ̀ àwọn ń dààmú wípé káwọn máa wàá kú àkúrùn sínú omi yẹn ìgbà tó padà yá ni wọ́n lọ jí pé ah irú oorun wo ni wọ́n ń sùn báyìí èyí tó jásí pé gbogbo wa ń dààmú ọ ṣe pé a fẹ́ parun sínú bíbà yìí ìwọ náà dìde pẹ̀lú wa kó máa wá ṣàdúrà máa pe ọlọ́run kó má pa wá run síbi gbogbo ẹrù tí ń bẹ nínú ọkọ̀ yẹn wọ́n ti fún ọ sínú omi bóyá ọkọ̀ yẹn á jẹ́ fúyẹ́ káwọn orí ibi tù ú padà sí etí bèbè odò gbogbo ìgbìyànjú wọn pàbó ló já sí ìgbà tí wọ́n wá tiraka títí títí káwọn ó tu ọkọ̀ padà sí etí odò kí wọ́n wa ọkọ̀ padà sí etí odò tí wọ́n ò rí ṣe wọ́n ní ẹ gbọ́ ó dàbí ẹni pé ẹnìkan ń bẹ nínú ọkọ̀ yìí tó ṣe àbòsí bóyá ẹrú kan wà nínú ọkọ̀ yìí tó sá kúrò olówó rẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ àmàjẹ ànábì Yunusa òun náà sọ̀rọ̀ òun náà májẹ pẹ̀lú wọn ìgbà tí wọ́n wá májẹ ó padà wá sí mọ́ Yunusa alayhi salatu ajé sí mọ́ lórí òun gangan lajé mú wọ́n ní ìwọlẹ́ni náà tó jẹ́ alábòsí wọ́n wá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ òun náà wá ní ẹ ṣe jẹ́jẹ́ lóòótọ́ ni ọlọ́wọ́n bá rán mi iṣẹ́ sí ìlú kan mi ò wá ní faradà lórí pé àwọn àwọn aráàlú náà wọn ò tètè gba ọlọ́wọ́n bá gbọ́ tẹ̀lé mi lẹ́yìn mo tọrọ ìparun fún èmi náà wá bínú kò ń bẹ̀ wọ́n wá ní kí ni káwọn ó ṣe báyìí ó ní kò sí tàbí ṣùgbọ́n ẹ jù mí sínú odò ni ah wọ́n lè wọ òjíṣẹ́ ọlọ́run àwọn ò lè jù ọ́ sódò káwọn náà wá di apààyàn ah rárá wọ́n wá ń gbìyànjú wípé káwọn ó tu ọkọ̀ dé etí bèbè odò kò ṣeé ṣe wọ́n wá pariwo pé ah ọlọ́run o aláre ni ẹ o gbogbo ìgbìyànjú wọn wọn ò rí ọgbọ́n dá sí wọ́n padà wá wò pé ẹ́ àfi káwọn ó ju ọkùnrin yìí sínú odò wọ́n ṣe padà wá jù sínú odò nìyẹn ọlọ́run wá ní kẹjà ó gbé mi ẹja tó gbé mi bí ìgbà tó ń mi ekò lónìí kábíyèsí ọlọ́run Allahu Akbar ẹja ńlá tó gbé mì nígbà tó mi ekòló lásán inú ẹja tó wá wà ezinada ó wá lọ ìbòsí torí pé ó ti lo ó lò bíi òru mẹ́ta ọ̀sán mẹ́ta nínú ẹja yẹn ó wá ń pariwo ó wá ń ké inú ẹja náà kábíyèsí Ọlọ́run wàhùwà makazumu torí pé kún fún ìbànújẹ́ kí ni wọ́n sọ ń gbà náà ó ní la ilaha illa anta subhanaka inni kuntu minan zalimin ìwọ ọlọ́run kò sí ọlọ́run ọba kan àfirẹ́ o subhanaka mímọ́ àǹtí ọlọ́run ọ̀ láfiwé o ọ̀ sì láfijọ́ ìwọ nìkan lọ́lọ́run ìwọ nìkan lolúwa inni kuntu minan zalimina èmi yìí mo ti jẹ́ ìkan nínú àwọn alábòsí ọlọ́run wá ní láwùlà àǹtàdà rọ́káhù ni'matun min rabbihi tí kìí bá ṣe pé ìkẹ́ àti àánú ọlọ́run ọba látọ̀dọ̀ olúwa rẹ̀ ó lè bá ní lànàbíta bil 'iraq yìí tí kìí bá ṣe pé ìkẹ́ àti àánú ọlọ́run ọba lè bá ní. inú ẹja yẹn làbá fi ṣe sàárè rẹ̀ ṣùgbọ́n àṣàánú rẹ̀ lànà bí isabelle àìrọ́ọ̀hì láfiníkẹjà kò lọ pọ̀ sétí bèbè odò wàhúwa màdìmúùmù ọlọ́ọ̀ni mi ò jẹ́ kó lọ láì jẹ́ níyà wàhúwa màdìmúùmù mo bá wí kábíyèsí ọlọ́run òun náà kábàámà lórí ntọ́ṣe ọjà sí ẹni tá a bá wí lórí a àjẹ́ lọ lọ́wọ́ òfò. ẹ̀kọ́ tó wà bẹ̀ ni pé ọlọ́run ọ̀dá òjíṣẹ́ rẹ̀ pé eléyìí òjíṣẹ́ tèmi ni kó wá ṣẹ̀ kó lọ́run bá mọ̀ wá bá wí. mélòó mélòó rú tá a wá ṣe òjíṣẹ́ ọlọ́run àwa rò pé bóyá tá a bá a lè jẹ́ pé rárá ọlọ́run ní kò lè ṣeé lọ ọlọ́run ní fajtabahu rabbuhu olúwa ọlọ́run ọba rẹ̀ ṣàlẹ́ṣà ó ṣe é lẹ́ni mímọ́ faj'alahu minas solihina ó wá ṣe é ní ìkànnú àwọn ẹni rẹ̀ a padà rán padà sílùú náà lẹ́yìn ìgbà tá a bá wí tán torí pé ọlọ́run ti ṣàánú àwọn aráàlú káwọn gba ọlọ́run ọba gbọ́ lẹ́yìn ìgbà tí anabi Yunus àti fi wọ́n lẹ̀ apadà wàá dà padà sáàrin wọn ọlọ́run ní àwọn aráàlú yẹn lórí pé wọ́n gba ọlọ́run bá gbọ́ òun jẹ́ kí ìgbésí ayé wọn kó rọrùn òun jẹ́ kí wọ́n máa gbégbèsè ayé àlàáfíà òun sì pèsè ìjẹ èmu fún wọn ní yanturu ìgbà tó ní kálukú wọ́n lò lórílẹ̀ ayé wọ́n lò ó pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìgbádùn nítorí pé wọ́n gba ọlọ́run ọba gbọ́ kábíyèsí ọlọ́run a jẹ wọ́n níyà torí pé wọ́n túbá kò níbi ìwà ẹ̀ṣẹ̀ allah akbar. lórí ọ̀rọ̀ tá a tọ́ka sí yìí ó wà nínú suratu sọ́ọ̀fàt nípa àlàyé lórí ọ̀rọ̀ anábì Yunusa alayhi salatu wa salam suratu sofat ó wà ń bẹ̀ chapter thirty seven verse one thirty nine ó bẹ̀rẹ̀ láti verse one thirty nine tisir <clears throat> wa thalathuna wa miyat suratu sofat òun ni tafsiri ń ta kàtẹ́yìn lónìí wa inna yunusa lamina lemorisalina ìdí àbápá ìlàlẹ̀ fúlẹ̀kì lèmàṣẹ́hóni fasahama fakana mina lemọdẹ́kadìyìnà faltakomahu lọ́hùtù wàhùwà mọ̀límọ̀nù. ولولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبتناه بالعروه وهو سقيم فأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى mi'atin alifin aw yaziduna fa amanu famata'nahum ila hinin ọlọ́ni wa inna yunusa ọlọ́ni dájúdájú anabi yunusa alayhi salatu wassalam lamina al-mursalina ó wà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ìwé òfin tá a fi rán ànábì Musa alayhi salatu wa salam òun lòun náà ń kà ní fi ń jẹ́ iṣẹ́ fáwọn èèyàn. ìdì abẹ́kọ́ ìdì abẹ́kọ́ ìlú tá a wá rán sí ó bínú kò ń ìdì abẹ́kọ́ ó wá sá bí ẹrú tó sá lábẹ́ olówó rẹ̀. ìlàlẹ̀ fólèkì ìgbà tó rìn fún ìgbà pípẹ́ ó padà lọ sí etí bèbè odò nítòsí lọ wọ ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó wá wọ̀ yìí al-Mashkhawni ọkọ̀ ojú omi tó kó ẹrù tó kún kẹ́kẹ́kẹ́kẹ́ ni ẹrù ẹrù pọ̀ nínú ọkọ̀ náà òun náà wá wọ ọbẹ̀ lọ ó sùn lọ ìgbà tó wọnú ọkọ̀ tán ó sùn lọ ìgbà yẹn la rán ìgbì sí ojú agbami wọ́n ń da ọkọ̀ láàmú àwọn tí wọ́n wá jẹ́ awakọ̀ àwọn náà wá gbìyànjú wọn ò rí ọgbọ́n dá sí wọ́n padà wá kó àwọn ẹrù tí ń ọkọ̀ wọn kó dà sínú omi bóyá ọkọ̀ ajẹ́fúyẹ́ wọ́n tún da ẹrù sínú omi tán ọkọ̀ ń fúyẹ́ tán síbẹ̀síbẹ̀ ìjì ìgbì omi òkun kò fi wọ́n lẹ̀ bí ṣe ń gbé wọn lọ sókè báyìí ní ńlá wọn mọ́lẹ̀. wọ́n wá jí ànábì Yunus ah ah irú oorun wo ni wọ́n ń sùn á dúró wàhálà yìí ìwọ náà máa bá wàá bẹ lọ́hùn kọ́ lọ́mọ pa wàá rùn sínú omi yìí ìgbà tí wọ́n gbìyànjú títí tí wọ́n bẹ̀bẹ̀ títí ọlọ́run ò jẹ́ kí ìgbì ó dáwọ́ dúró wọ́n á wò pé ẹnìkan bẹ ọkọ̀ yìí tó ṣe aburú bóyá ẹrú kan bẹ nínú ọkọ tó sá lọwọ olówó rẹ̀ Allahu Akbar wọ́n wá táwọn ṣe ni pé gẹ́gẹ́ bí ìṣe wọn gbà náà wípé káwọn ni o ẹni ajé bá ṣí má lórí ajé pò ń lalábòsí láàrin àwọn àwọn sì gbé jù sínú omi ni. Ànábì Yunus alayhi salatu wa salam òun náà gbà wípé káwọn kóun máa jẹ pẹ̀lú wọn ṣe òun náà máa jẹ pẹ̀lú àwọn tá a wí yìí ìgbà tí wọ́n wá máa jẹ tán fàkánà mẹ́nà lẹ́mọ̀dẹ̀ xadìyìnà òun padà wàá já sí ẹni tí a jẹ mú wọ́n ní ìwọlẹ́ni náà alábòsí kábíyèsí ọlọ wọ́n wá ń bi léèrè àwọn oríṣiríṣi ìbéèrè ta ni ẹ́ níbo ló ti wá ọmọ ìlú wo ni ẹ́ iṣẹ́ wo ló ń ṣe wọ́n fẹ́ mọ̀ bóyá ẹrú ni tó sá lọ́wọ́ olówó ẹ̀ òun náà wá ní ẹ ṣe mí jẹ́jẹ́ o ọmọ ebérù ni mí o ìlú nẹ́nẹ́fẹ̀ ni wọ́n rán mi sí o àmọ́ látara pé mo jẹ́ ẹnìkan tó lè bínú mo tọrọ ìparun fún wọn èmi náà wá bínú kúrò láàrin wọn mo kọ iṣẹ́ tí ọlọ́run bá rán mi sílẹ̀ òun ló fà á lọ́lọ́run fi darí ìyà sórí àgbà mi èmi ni mo èmi ni mo fa wàhálà sí yín lọ́rùn wọ́n wá ní kí káwọn ó ṣe báyìí ó ní ẹ jù sínú omi kábíyèsí ọlọ́run àwọn ọ̀fẹ́ jù sómi ṣùgbọ́n lòun ò fi wọ́n lẹ̀ ìgbà tí wọ́n gbìyànjú títí títí títí ah àwọn náà ké pé káwọn á ju òjíṣẹ́ ọlọ́run sínú omi àmọ́ lòun ò fi lẹ̀ wọ́n pariwo pé ah ọlọ́run aláre ni ìgbà tí wọ́n rí pé àwọn ọ̀rọ̀ pọ́n dá sí wọ́n padà jù sínú omi wọ́n ṣe jù sínú omi faltakọ́máhu lẹ́hóòtù báyìí lẹ́jà gbé mi kábíyèsí ọlọ́run. gbogbo ẹ pẹ̀lú ìmọ̀ ọlọ́run ọba tá a ẹja ńlá gbé mi ó wá lo ọ̀sán mẹta òru mẹta nínú ẹja yìí wàhùwà mọ̀lìmọ̀nà ọlọ́run ní ọjọ́ ẹni tá a bá wí lórí àṣìṣe rẹ tó ṣe kábíyèsí ọlọ́run àjẹníyà hmm. ntójú rí nínú ولولا أنه كان من المسبحين ọlọ́run tí kì í bá ṣe wípé òun ànábì Yunus alayhi salatu wassalam kana min al-musabbihin ó ti ń wà nínú àwọn ẹni tí máa ṣe àfọmọ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ ni ó túmọ̀ sí pé ó gba ọlọ́run ọba gbọ́lẹ́yọ̀ kan kì í ṣe bọ́ sọ́lọ́run rárá a sì máa kírun ní àkókò wọ́n ní túmọ̀ pé múnà lè mẹ́sà bí àyìnà ẹni tí máa kírun wákàtí márààrún inú wọn ló wà ó sì gba ọlọ́wọ́n bá gbọ́ kò sì dá ẹbọ pọ̀ mọ́ ìsílọ̀ nísìn àrí ìtọ́ka sí wípé anabi Yunus alayhi salatu wa salam nínú àwọn akírun ló wà múnà lè mẹ́sà bí àyìnà ó túmọ̀ sí pé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá gbogbo wọn ni wọ́n máa kírun kó tó di pé a gbé anabi muhammad ní sallallahu alayhi wa sallam gbogbo òjíṣẹ́ tó lọ́wọ́ bá rán wá gbogbo wọn ni wọ́n kírun àwọn aládìsí tí wọ́n mọ̀ tí wọ́n wí wọ́n sọ pé àdìsí lọ́kọ́ wa nírun anabi yunusa yìí alayhi salatu wa sallam sáàdìsí buhari yìí lọ́kọ́ náà nírun ṣé ti mùsùlùmí lọ́kọ́ nírun àbí ti abu hanifa àbí ti ambali àbí ti ṣẹ̀fì ọlọ́run ọba tó pàṣẹ ìrun kíkí òun ló kọ́ àwọn òjíṣẹ́ rẹ̀ nírun àwọn náà sì fi ń kọ́ àwọn ènìyàn ọlọ́run ọba sọ pé wàláwùlá kábíyèsí ọlọ́run fàláwùlá anáhù káàna mínàlẹ́ mùsàbíhìnà tí kì í bá ṣe pé ó ti jẹ́ ẹnìkan nínú àwọn ẹni tí máa ń ṣàfọ̀mọ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ nínú àwọn akírun àwọn tí kì pa ẹbọ kọ̀ mọ́ ìsìn lọ́wọ́ wọ́n ní tuma musabbihina ẹni tí ń kírun ni wákàtí márààrún kí àṣìṣe yẹn ó tó tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run lòun la wò mọ́ lára kábíyèsí ọlọ́run Allahu Akbar. ọlọ́run tí kì bá ṣe bẹ́ẹ̀ ni lalabitha fi batnihi kì bá máa bẹ nínú ikùn ẹja yẹn nínú àgbẹ̀dù ẹja yẹn nínú ìfun ẹja yẹn ibẹ̀ ni ìbá wà. a si ni je oku a si je oma ji ya nbe a si na jekeja ana ila ya omi yi o ba e si una titi dojo gbe ndaliki ya oma ka bi iso elo ola inu eja enla fi se saari eti e a ni je ama je ni iya ka bi iso elo ọba ti o se kọsefu ọba ti o se sagidi si ola hapun fanabatinahu bilẹ̀ àìrọ́ọ̀hì àwa ní kí ẹja kó lọ pọ̀ sétí bèbè odò wàhùwà sàkéyìmọ́n ó ti di aláàárẹ̀ nínú ẹja yìí kábíyèsí ọlọ́run ìgbà tẹ́jà pọ̀ ọ́ lè ìṣẹ̀lẹ̀ ó lé múlọ́múlọ́ bí ọmọ àṣẹ̀ṣẹ̀ bí tí ò lágalẹ̀ kankan kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ ọlọ́run فأنبتنا عليه abani kìkì kan wù kó kó ta kó jẹ́ ìtàkùn kó wá ga ewé rẹ̀ lé ló lórí láti ṣíjìbò kí oòrùn ọmọ wa yan gbẹ̀ṣẹ́ tí bèbè odò Allahu Akbar igi tá a wá ní kó hù yìí kó igi tí ń fà wá jẹ́ igi tí ewé rẹ̀ fẹ̀ ní ìtàkùn ṣàjàrọ́tàl mẹ́niyàkọ̀tíìnì igi kan tó jẹ́ bí gbọ̀rọ̀ ayaba èyí tó ní èso tóun gangan tún lè kájẹ Allahu Akbar lẹ́yìn ìgbà pé ó dáàbò bò ó sì jìbò tí ò jẹ́ kó rùn ún pa á tún jẹ́ kó so èso tóun rí tó rí kájẹ tó fi wá ní àlàáfíà tó fi lókun lára ìgbà tó wá lókun lára tán àwa bá wí a tún bá wí ń bẹ̀ náà torí pé a padà jẹ́ kí kòkòrò jẹ igi yẹn a sì jẹ́ kí oòrùn àti atẹ́gùn atẹ́gùn tó gbóná a jẹ́ kó kọlu igi yẹn kó kú òun náà wá ń béèrè pé ah, kí ló tọ́ lóun fi pa igi yìí ní kí ni tí igi yìí ṣe ọlọ́run wọ́n ń béèrè lọ́wọ́ mi ìwọ igi ṣe bẹ́ẹ̀ mi mọ ní kó wù ṣèbí mi mo fi dáàbò bò ẹ́ èmi náà mo sì pa á èmi ni mo rán kòkòrò sí kókó jẹ́ ọlọ́run ni ìwọ lè béèrè lọ́wọ́ mi pé kí ló tí mo fi pa igi tí mo fi wá ara mi dá kí ló mú wọ tí wọ́n fi sọ fún mi ọlọ́run pé kémi ó pa odidi orílẹ̀-èdè run àti àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké tí wọn mọ nǹkan kan àtàwọn oyún inú ti kábíyèsí ọlọ́run àtàwọn ẹran ọ̀sìn ó ní kí n pa gbogbo wọn láwọn tí wọn ò dá nǹkan kan mọ̀ wọn ò mọ̀ tún yàtọ̀ sí òsì ọ̀rọ̀ ọlọ́run ò tí ì yé wọn ó ti ní kí n pa wọn run kémi wá dàbí tiẹ̀ kí n wá pa gbogbo wọn run kábíyèsí ọlọ́run ṣé náà ti rí ní wípé kò lẹ́tọ̀ọ́ láti kájú tọrọ ìparun fún àwọn ènìyàn kò sì lẹ́tọ̀ọ́ láti bínú kúrò lọ́dọ̀ wọn ó farabalẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ èmi ọlọ́wọ́n bá fún wọn kó yé wọn ni ìgbà tó wá yé wọn tí wọn bá wá tẹ̀lé ọ ńgbà náà hẹ́ẹ̀n á mọ̀ pé wọ́n kọ̀tọ̀ lọ nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò tí ì yé wọn o ò tí ì ṣàlàyé ọ̀rọ̀ débi kankan ó ní wọ́n ń fi wẹ́ ṣe ẹ̀yẹ ó ti sáré bínú ọ̀tọ̀rọ̀ ìparun fún wọn ìwọ ní kí mi pa dúró àwọn ẹ̀mí yẹn kí n pa wọ́n run ọ̀ọ́kà ẹ̀ ẹ̀ṣẹ̀ èmi wá pa igi tí mo dáràn ẹyẹ ọ̀kan péré ni o ńlọ wá ń kà sí mi lọ́rùn pé kí ni kí ni tí kìí ṣe tí mo fi pa Allah Akbar òun náà wá mọ̀ pé òun ah, jẹ̀bi sísá tó òun sá kúrò lọ́dọ̀ àwọn èèyàn tó Ọlọ́run rán òun sí wípé òun fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló lófò lọ́lọ́run fi wá ń sọ níbi wípé wà náà hù àwọn tá a rán sí tó sáré tọrọ ìparun fún yìí ìlàmí àtin àlefi kábíyèsí ọlọ́run allah akbar máa gbọ́ o mi àtin àlefi ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún ní tá a bá ní ká ka àwọn ọkùnrin àti ìka obìnrin o àti ìka àwọn ọmọ o àwọn obìnrin tó tún wá lóyún sí sínú kábíyèsí ọlọ́run àti ìka àwọn ẹran ọ̀sìn wọn o kábíyèsí ọlọ́run allah akbar ọlọ́run ní àwọn òyàzì dùnà àbí ká sọ pé wọ́n tún ju iye tá a wí lọ látara pé àwọn ọmọ kéékèèké àtàwọn oyún tí wọ́n ní sínú àtàwọn obìnrin obìnrin Allah akbar ẹ wo iye àwọn ẹ̀dá tọ́lọ́run dá tóun wá kánjú tọrọ ìparun fún láì tí ì fi ọ̀rọ̀ ọlọ́run bá yé wọn Allah akbar ọlọ́run láwọn tó wá tọrọ ìparun fún ìkọ̀ àkọlé tí ń bẹ lórí wọn o torí gẹ́rẹ́ tóun ti bínú kúrò lọ́dọ̀ wọn tán fàámánú àwọn tá a wí ìgbọ́ lọ́wọ́n ọba gbọ́ wọ́n ronú pìwàdà wọ́n ti pera wọn jọ pé ẹgbọ́ o òjíṣẹ́ tí ń kìlọ̀ ọ̀rọ̀ lọ́wọ́n ọba fún wa ó ti kú onílùú o ó ní yà ń bọ̀ o ẹjẹ́ ronú pìwàdà o oníkálukú ọmọ dá ẹbọ rẹ̀ jọ wọ́n wá dá gbogbo òrìṣà jọ pátápátá wọn àfinà sí i wọ́n wá ń ké pe ọlọ́run pé ọlọ́run nìkan lọ́lọ́run kábíyèsí ọlọ́run àwọn wá ronú pìwàdà wọ́n gba ọlọ́run ọba gbọ́ wọ́n da gbogbo ẹbọ wọn nù wọ́n sun gbogbo ẹbọ wọn níná wọ́n wá ń retí òjíṣẹ́ ọlọ́run kó wá kọ́ wọn lẹ́sìn káwọn ọmọ báwọn ṣe máa sìn lọ́wọ́ allah akbar àmẹ́nu wọn padà gba ọlọ́run ọba gbọ́ famatẹ̀rẹ̀nẹ́hùn ilẹ̀ hìní ọlọ́run wá rán òjíṣẹ́ padà sáàrin wọn inú wọn ń dùn torí pé wọ́n ti ń retí òjíṣẹ́ tẹ́lẹ̀ ọlọ́run ní ìgbà tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ ń kọ́ wọn lọ́rọ̀ ọlọ́run ń kọ́ wọn ní ẹ̀sìn wọ́n sì gbàgbọ́ wọ́n tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ wọ́n ń sin lọ́hùn bó ṣe tọ́ka sí lọ́hùn ọlọ́run ní látara pé wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ famatẹ̀rẹ̀nẹ́hù apèsè ìjẹ àti ìmọ̀ fún wọn á jẹ́ kí wọ́n máa gbé ìgbésí ayé ìrọ̀rùn gbogbo tí èèyàn ní dáadáa la pèsè fún wọn. ìlàhíìnì di ìgbà tó ní kálukú wọn lò lórílẹ̀ ayé á jẹ́ kí wọ́n lò pẹ̀lú ìnira Allahu àwọn ni orílẹ̀-èdè àkọ́kọ́ tá a rí tọ́ka sí wípé gbogbo wọn gba ọlọ́run ọba gbọ́ kábíyèsí ọlọ́run wọ́n sì tẹ̀lé òfin àti àṣẹ àṣẹ rẹ̀ ọlọ́run ọba sì kẹ́ wọn nítorí ìgbọ́ ọlọ́run ọba gbọ́ wọn Allahu Akbar eléyìí ni àlàyé lórí wípé anabi Yunus alayhi salatu wassalam ó jẹ́ ẹnìkan tí ó lè bínú tí kò mọ tí ọlọ́run ọba fẹ́ ṣe lórí àwọn èèyàn tá a rán sí kábíyèsí ọlọ́run ọlọ́run ní káwa náà ká má kọrú òkè síbẹ̀ ká má tètè máa bínú tọrọ ìparun kábíyèsí ọlọ́run fáwọn tá a bá rán wá sí tọ́ra àmọ́ tọ́lọ̀ ń kọ́lé wọn lórí àwọn míì ń bẹ tó já sí pé bá a ṣe bá wọn sọ̀rọ̀ wọn ò yí padà wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn míì ń bẹ tó yẹ pé a ti dá ìgbà fún wọn táàkókò tá a dá fún wọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò tí ì ṣe kí ni o kò tí ì tó torí ẹ̀ láti gbọ́dọ̀ ní faradà ọlọ́run wá ní fajtabahu rabbuhu ọlọ́run bá ṣe Yunusa ó ṣe alẹ́ hmm, ìyẹn nínú Suratul Qalam waj'alahu minas salihin àwa ṣe é nínú àwọn ẹni rẹ̀ a sọ̀rọ̀ rẹ̀ nínú Suratul Anbiya bákan náà chapter twenty one. verses 87-88 wọn ni ibe ni wọn ti pe anọbi yunosa ni wa daanọọni daanọọni eyi ti latara pe ede inu ede awon eyan padawa a yi si jọna daanọọni loruko re daanọọni daanọọni oníwọsọdụ jaana zanun ó túmọ̀ sí pé ọkùnrin tá a ní kẹjà ó mi kábíyèsí ọlọ́run zanun non, yẹn ni ẹja zanun ẹni tá a ní kẹjà ó mi bàbá ẹlẹ́jà ọlọ́run ní orúkọ rẹ̀ nìyẹn tá a fún òun ni wọ́n pè ní jana janan janan janan wọ́n ní ètìtàábá nígbà tó fi àwọn èèyàn tá a ránṣẹ́ sílẹ̀ ó kúrò lọ́dọ̀ wọn Mughodiban ní ti ìbínú ó bínú kúrò vazonna ni wọ́n ń rò nínú ọkàn rẹ̀ anlan naqdira alayhi bíi pé ọlọ́wọ́n ọba ò ní kápá lórí òun láti mú òun pípọ̀ òun lè ṣe tó bá wù òun ó bínú kúrò kábíyèsí ọlọ́ lẹ́yìn ìgbà tó tọrọ ìparun fáwọn èèyàn ọlọ́run ní èmi ọlọ́run wá fi hàn án wípé mo ní kápá lórí ẹ̀ òun ni dídà tí mo da ìyà náà sórí agbami kábíyèsí ọlọ́run Allahu Akbar mo padà wá ní kí wọ́n jù sínú odò kábíyèsí ọlọ́run ọlọ́run ní fanada mitulumat ìgbà tó wá dénú ẹja ibẹ̀ la fi ṣe inú ẹ̀wọ̀n tá a tì í mọ́ nínú òkùnkùn bẹ́ẹ̀ ní tí wàá lọ̀bọ̀ sí ó pariwo ọlọ́run o la ilaha illa anta ìrẹ́ ọlọ́run kò sẹ́nìkan àfìrẹ́ o olùdáàbòbò kankan ò sí àfiwọ́ o olùgbanisílẹ̀ ò sí àfiwọ́ o ó bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run subhanaka ìmọ̀ ntìrẹ́ ọlọ́run kò sírù rẹ láàrin ẹ̀dá ènìyàn kò sírú rẹ̀ láàrin àlìjànú kò sírú rẹ̀ láàrin àwọn màláìka kábíyèsí ọlọ Allahu Akbar inni kuntu mina zalimi mo ti jẹ́ ìkànnà àwọn alábòsí mo ṣàbòsí fórí ara mi nípa pé mo tọrọ ìparun fún àwọn tí ọ̀rọ̀ Ọlọ́run bá ò tí ì yé mo wá bínú kò lọ́dọ̀ wọn kábíyèsí ọlọ Allahu Akbar a padà wá rán padà sílùú yẹn gẹ́gẹ́ bá a ṣe rí kálẹ̀ kan a ṣe àforíjì fún látara pé ó ronúpìwàdà látara pé ó jẹ́ ẹni títí máa ṣe àfọ̀mọ́ ọlọ́run bá tẹ́lẹ̀ nípa pé ń kírun ní àkókò pẹ̀lú májẹ̀mú rẹ̀ kò sì dá ẹbọ pọ̀ mọ́ ìsìn lọ. káwá wo àyà ìhídà wàkàmùsí verse fifty one. wà á yàkáàdù alladhina kafaru ọlọ́run ní díẹ̀ ló kù kí àwọn olùkọ́ tọ́lọ́wọ́n báyìí kí wọ́n fojú wọn gbé ìwà ànábì Muhammad ṣubú lẹ́yẹsílẹ̀ ọ̀kú nẹ́ka bí abùsọ́ọ̀rì yìí wọ́n fẹ́ẹ́ lè fi ojú ríran wọn gbé ẹ ṣubú bí kò ṣubú lulẹ̀ kó kú bíi kọ́ ọ̀fọ́ lójú bíi kọ́ ọ̀yọ́kí èrò burúkú ni wọ́n rò sí wa nabi muhammad sallallahu alayhi wa sallam. lamma sami'u dhikra wọ́n bá ti gbọ́ tí ànábì ń ka alukurani yìí ti ṣe ìrántí ọ̀rọ̀ lọ inú àbí wọn kábíyèsí ọlọ́run wọ́n á máa rò ó wọ́n á máa wò ó bíi kó kú bíi kó ṣubú lulẹ̀ lójijì ìgbà tí wọ́n á retí aburú sí ànábì muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n rí ká burú ó sí i wọ̀yọ̀kúlùúnà ẹni tí wọ́n padà wá ń sọ ni pé ináwó ẹ̀rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam dájúdájú òun ànábì Muhammad lamajinúnà ó ti ya wèrè kábíyèsí lọ orí rẹ̀ ti yí ẹ gbọ́dọ̀ ti ń sọ jáde lẹ́nu ọlọ́run wá ní ànábì Muhammad sallallahu alayhi wa kò ya wèrè kò sì yí lórí ọ̀rọ̀ tí sì ń sọ jáde lẹ́nu kì í ṣe ọ̀rọ̀ aṣiwèrè Allah ọ̀rọ̀ ọlọ́run ọba ní bá yín sọ. ẹ̀yin lẹ gbádùn kábíyèsí ọlọ́run òun la lara sí yín gẹ́gẹ́ bí dókítà tí ó wò yín sàn tẹ́ ẹ bá jẹ́ gba oògùn kẹ́ ẹ lò ó ẹ bá wòsàn nù àárẹ̀ tí ń ṣe yìí ọlọ́ni wa máa hùwà ẹ̀ wá rí alukurani tá a fi rán anabi Muhammad wa máa hùwà illa rí alukurani yìí kọjọ́ máa ń tẹ́ wá máa hùwà ntẹ̀ ń pè kò rí bẹ́ẹ̀ kì í ṣe gbólóhùn àwọn akọrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí kì í sọ̀rọ̀ tá a máa fi kọrin wá máa hùwà kì í sì ṣe gbólóhùn àwọn alágbígbá wá máa hùwà kì í ṣe gbólóhùn àwọn adífá wá máa hùwà kì í ṣe ọ̀fọ̀ kì í sì ṣe àyájọ́ wá máa hùwà kì í ṣe tá a lè máa kà gẹ́gẹ́ bí àdúrà wípé tá a bá fẹ́ dolówó a bá fẹ́ dọlọ́mọ kìí ṣe oògùn tá a fi máa wo wèrè sàn kábíyèsí ọlọ́run kìí sì ṣe rúkìá ọ̀fọ̀ àyà àyájọ́ kábíyèsí alukurani ṣe rúkìá ọ̀fọ̀ ní jẹ́ rúkìá ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ tẹ́ alukurani kì í ṣe ìwé àdúà bí kò ṣe díkírò ìkìlọ̀ àti òfin ìrántí ìkìlọ̀ ntọ́lọ́wọ́n bá fẹ́ ká jìnnà sí ká má bàa rí ìbínú ọlọ́run òfin tọ́lọ́wọ́n bá fẹ́ ká lò ká lè rí ìyọ́nú òun ọlọ́run díkírò ìránwalétí tó ti ṣẹlẹ̀ sí àwọn ẹni ìṣáájú tá a rán òjíṣẹ́ sí. Si tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́ ìkìlọ̀ òjíṣẹ́ yìí irú aburú tó padà bá wọn nígbẹ̀yìn òun ni wọ́n pè ní tíkìrùn ká lè wo àwòkọ́ṣe rẹ̀ káwa náà má kọjá ẹnu àlá ọlọ́run kí irú aburú bẹ́ẹ̀ kó má ṣẹlẹ̀ sáwa náà. wa ma huwa illa tíkìrùn eléyìí ni alukurani yìí ó já sí ìrántí àwọn tó ti kọjá lọ tá a rán òjíṣẹ́ sí gẹ́gẹ́ bí irú èèyàn àwọn èèyàn anábì Yunusa yìí alayhi salatu wassalam tí wọ́n gba tòjíṣẹ́ tá a rán sí wọn tí wọ́n ronúpìwàdà tá a padà wá kẹ́ wọn láyé kó tó lọ kan ìkẹ́ ti àlèkìyàwó mà káwa náà wo àwòkọ́ṣe wọn ká ronúpìwàdà kí ọlọ́run ọba kó lè kẹ́ wa láyé kó lè kẹ́ wa lọ́hùn àlèkìyàwó Allahu Akbar. ọlọ́run ní wa ma huwa illa dhikran èṣí tí ni alukurani já sí láti fi hàn wá pé ọlọ́run ọba nìkan lọ́lọ́run bọ́lọ́run bá ṣe ṣẹ̀dá ayé àti gbogbo tí ń bẹ nù rẹ̀ ìrántí rẹ̀ ń bẹ nù àlùkùránì tá a fi mọ̀ pé ọlọ́run ọba nìkan ní jọ́lọ́run tí òfin ní sí iyèméjì náà gbá ìyàwó pé àbọ́lọ́run ni àbọ́lọ́run kọ́ ó ṣàlàyé fún wa ó rán wa létí bóun ṣe ṣẹ̀dá sánmà táwa náà bá ti wo sánmà tá a ti rí tóótọ́ á ti bá kò sẹ́nìkan àfọlọ́ Allahu ó ṣàlàyé bó ṣe dá ilẹ̀ ó ṣàlàyé bó ṣe dá omi òkun ó ṣàlàyé bó ṣe dá gbogbo nǹkan ìyẹn ní ìtumọ̀ pé tíkírún bá a ṣẹ̀ṣẹ̀ dá ayé bá a ṣẹ̀ṣẹ̀ dá àlìkíyàmọ̀ àlìjẹ́nà bí tá à ń lọ àti ilé iná tó jẹ́ pé àwọn kèfèrí ó padà sí gbogbo ẹ̀ lọ́wọ́ bá ṣàlàyé inú alukurani òun ni wọ́n pè ní tíkírún ọlọ́run wá ní kì í ṣe fún ìran lálùbáwá nìkan la mú alukurani yìí wá fún o àmúwá kó lè jàǹfààní fún yẹ̀wúdì kó lè jàǹfààní fún nàzárà kó lè jàǹfààní fún gbogbo ẹlẹ́sìnkẹ́sì elédèkédè kábíyèsí ọlọ́run gbogbo èdè gbogbo ẹ̀yà gbogbo àwọ̀ lèlè àìlẹ́mìínà ìkìlọ̀ ní ìṣítí ni fún gbogbo àgbá àgbáyé àtẹ̀yàn àtàlìjẹ̀nú ni a mú àlùkùránì wá fún kí wọ́n lè tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé yóò jẹ́ ẹni ìyọ́nú ọlọ́run ọba láyé àti lọ́wọ́ àlìkíyà wọn gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ ọ́ wọ́n jẹ́ ẹni tọ́lọ́run ọba àbí ó bínú sí láyé tí ó jẹ ní ìbínú ọlọ́run lọ́wọ́ àlìkíyàmọ̀ táwa jẹ ní ìyà gbére tí ò ní nípẹ̀kùn kábíyèsí ọlọ́run Allahu Akbar subhanaka rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim sallallahu alayhi